أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من عمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله ما بعد إخوة الإيمان والسلام عليكم ورحمة الله تعالى وبركاته A dá ọpẹ́ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo ọba tó fi àánú rẹ̀ sọ wa láti ọjọ́ jímọ̀ ìjẹjọ tó tún wá sọ wa di jímọ̀ ti eléyìí abẹ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ jímọ̀ lọ́jẹ́ ká ṣe láyé gẹ́gẹ́ bó sọ àwọn àdíjà nínú wa Muhammad sallallahu alaihi wasallam ọjọ́ táyé ó bá parẹ́ ọjọ́ jímọ̀ náà ni ó jẹ́ yóò sì ṣẹlẹ̀ síwájú àsìkò ìrun jímọ̀ ìjọ tá a bá ti lè láǹfààní àti kí ìrun ọkàn balẹ̀ pé ayé ò lè ṣe kíni o ayé ò lè parẹ́ mọ́jọ́ náà tó bá ti lè mú wa kírun jímọ̀ tí máàmù ṣe kútúbà tá a kírun jímọ̀ ọkàn balẹ̀ pé jímọ̀ ọjọ́ yẹn ayé ò tún parẹ́ mọ́ abẹ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ jímọ̀ yìí ọlọ́jẹ́ ká ṣe lórí ọ̀pẹ̀ pẹ̀lú bẹ̀rù ọlọ́ àti imani làláhùlọ̀ aláàkúwọ́ta ìlàmìnà àlọ́wọ́ náà ní ìtẹ̀síwájú lórí àwọn àlàyé eléyìí tí a ń ṣe lọ láti mọ tíra ìhàjú mọ́mìn tí a fáwà Mustapha rọ síwáyé eléyìí tí a ṣàlàyé fúnra wa pé abala tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà àdìsọ́kàn òun là ń ṣe àlàyé ẹ̀ lọ náà abala tí a dúró síbẹ̀ níjẹjọ òun níbi tá àfáà ti ń sọ nípa kàrọ̀mọ́tù làwòlíyà kàrọ̀mọ́tù àlàwòlíyà àwọn tí wọ́n bá jẹ́ ọ̀rẹ́ ọlọ́run àwọn tí wọ́n jẹ́ wòlíì tán jẹ́ ni ọlọ́run tòótọ́ àwọn nǹkan kan lè ṣẹlẹ̀ látọwọ́ wọn nínú táwọn ọmọ pè ní kíni o iṣẹ́ ìyanu ṣùgbọ́n a ní pé àwọn tó bá jànà bí ọlọ́run èyí tó bá ṣẹlẹ̀ látọ̀dọ̀ tí wọ́n ní mọ́rin dísà ìyẹn gangan níṣẹ́ ìyanu òrìjínà ṣùgbọ́n àwọn tí bá ń tẹ̀ lánà bí ọlọ́run pàápàá nínú ìjọ tiwa yìí àwọn tó ń ṣe súnà anábìwa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ń tẹ̀lé tọlọ́run tí wọ́n fi tànàbí ṣeré tí wọ́n jẹ́ ni ọlọ́run tí wọ́n ń sáfẹ́sẹ̀ wọ́n ń sá fún bídíà àdàdálẹ̀ wọ́n ń sá fún ṣíríkù ẹbọ bẹ́ẹ̀ ni wọ́n ń sá fún kúfùrù ìkọtọlọ́hún irú àwọn èèyàn báyìí náà ọlọ́run lè sàánú wọn kọjá sí pé láti pàṣẹ wọn káwọn nǹkan kan ó ṣẹlẹ̀ bóyá wọ́n bẹ lọ kọ́lọ̀ ó gbàdúrà wọn lójú ẹsẹ̀ bóyá ká ní nǹkan kan ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ bóyá ká ní nǹkan kan ò ní ṣẹlẹ̀ kó má ṣẹlẹ̀ tàbí káburú kan máa ṣẹlẹ̀ kan ní káburú yẹn ó dúró tọ́lọ́run sì fi pọn ọmọ létí ó dùn ó lè ṣẹlẹ̀ látọwọ́ ẹni tó bá jẹ́ ní ọlọ́run alélèyàn láàmú àpènìkíni o kàrọ ọmọ ọlọ́run fi ṣàpọ́nlé fún lásán ni irú nǹkan tọ́lọ́run fi pọn lé lọ́dún yìí ó lè dọdún tí ń bọ̀ kọ́lọ́run ṣe kí ni o kọ́ má fi pọn lé irú tọ́lọ́run fi pọn lé lọ́sẹ̀ yìí ó lè di ọ̀sẹ̀ tí ń bọ̀ kọ́lọ́run má ṣe kí ni o kọ́ má fi pọn lé ìlú fi já sí pé èyí tó bá ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn tó jẹ́ ní ọlọ́run wọn ní jọra wọn lójú láwọn tó jẹ́ ní ọlọ́run òrìjínà tí èsì àwọn aláǹjẹ̀nù àbáwọn onídán àbáwọn eléṣù tí wọ́n ń pera wọn lẹ́ni ọlọ́run tí wọ́n múra bí ẹni ọlọ́run àbí tí wọ́n ń ṣèṣe sí ẹni ọlọ́run tó sì já sí pé ní kọ̀rọ̀ kí ni wọ́n o ẹni èṣù àwọn tó jẹ́ ní ọlọ́run ara ń tá a gbọ́dọ̀ gbàgbọ́ ni wípé ká ní àwọn nǹkan kan ṣẹlẹ̀ látọwọ́ àwọn wòlíì àwọn ẹni ọlọ́run tòótọ́ nǹkan kan tá a gbọ́dọ̀ gbàgbọ́ ni àáfàá tó wá sàlàyé pé wà lẹ́yìn sàkúlù amúrí kè wá ṣe gbogbo àlámọ̀rí kọ́ríkọ̀lélà áádà kàràámà kè é ṣe gbogbo ń tọ́lá ti ajá sí pé ó lè fẹ́ jọ bí mírèkù lójú tiwa náà bí wọ́ndà pé a ah, èèmọ̀ lélẹ́yìí o kè é ṣe gbogbo rẹ̀ náà láàmú wa sọ pé ni ọlọ́run lẹ́ni tó ṣẹlẹ̀ látọwọ́ ẹ̀ ẹni èṣì náà lè ṣe tọ́jọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ẹ̀kí láàmà pé istid lodge ẹ̀dẹ́ ni ọlọ́run fẹ́ fi ṣe kí ni ó fi dẹ́ bóyá yóò lè lójú wàdà kò túmọ̀ sí pé ní ọlọ́run ni a máa ṣẹlẹ̀ lọ́wọ́ àwọn ẹni èṣù pẹ̀lú kùn lọ́wọ́ kí ni o ṣàìtàn èṣù táwọn náà gbàgbọ́ tí wọ́n sì forí balẹ̀ fún torí pé yóò ti ní nǹkan kan táwọn náà ó ṣe kí ni o tí wọ́n á ṣe fẹ́sùn èṣù náà máa wá dá wọn lóhùn kí ni nǹkan tó fẹ́ ṣé tó fẹ́ rè ọ̀dà máa ṣe fún ọ ṣé ń gbàtẹ́ nìkan tó bá sọ fésù pé ọmọ tí mo fẹ́ kó máa ṣẹlẹ̀ ọkùnrin tí a jọ ń jà sílẹ̀ bó ṣe ń kú lórí ilẹ̀ tó ń lọ ilé kí mọ́tò rẹ̀ ò dànù kó tó délé tó sì jẹnu wújẹ́wújẹ́ kìnnì kan ló mọ̀ láàrin kìnnì kan lórí kìnnì kan kíkẹ́ ọba pé kìnnì yẹn ìgbà tí mọ́tò táyà mọ́tò bá fọ́ lóòótọ́ mọ́tò bá tákìtì bí ìgbà 20 times ah bàbá yẹn gbóná bàjẹ́ bàjẹ́ sẹ́yìn pé nìsí irú ẹni yẹn ìtọ́sẹ̀lẹ̀ lọ́wọ́ rẹ̀ oore ẹ̀dẹ́ ni instead tàbí nígbà mi o lè jẹ́ positive kọjá nǹkan tó dùn máyàn mú kọjá sí pé ní ìsìn kí ná máa jó mọ́tò kan kí ọlọ́wọ́ wa délẹ̀ kọ tẹ́wọ́ bóyá bí àfa àkọ́tọ́jà fún nìlá kan ah ènìyàn lọ́nà àfa ọkẹ́ ara tẹ́wọ́ báyìí ọba ń jẹ ẹ̀yin bá rọ̀ pé kúrà nílò ńkà abẹ́ ẹ̀rù pàdúrà ló ń ṣe ìjàmbá kìíní tí ń sọ lókọ̀ tó gbé kìíní kan lóní kọ́ máa ṣe kìíní kan ó kọ́ kìíní kan lókọ̀ tá pé náà lóní jọ tí iná bá ṣe kìíní kan ọ̀yẹ̀là kó jẹ ọba ẹ̀yin òsùnmọ́ tí ń sọ lẹ́nu iná bá stọ́ọ̀pù lóòótọ́ iná ọba ṣe kìíní o iná ọba jó mọ́ ẹ á wòlíì làǹfà yẹn o níjọ́ tí iná fẹ́ jó mọ́ tó jíìpù twelve point seven million bí wọ́n ṣe ara kàdúrà yẹn nu iná ọba jó

ṣe ẹ̀gbẹ́ yóò rò pàdùn àlòṣe kí ló sì pè jẹmọ́ àwọn àjànà kèé ṣe gbogbo ẹni tí nǹkan èèmọ̀ àbí nǹkan àjọni lójú tó bá ṣẹlẹ̀ lọ́wọ́ rẹ̀ kèé ṣe gbogbo wọn náà ní kíni o lẹ́ni ọlọ́run kèé ṣe gbogbo wọn torí pé àwọn ẹni èṣù náà irú nǹkan bí a máa ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn ṣùgbọ́n yóò máa ṣẹlẹ̀ pẹ̀lú tàfíìrù ṣàyàtì pẹ̀lú kálapa látara àwọn eléṣù bí ẹgbẹ́ wọn náà ni so ẹ bá ti gbélé yé nu wa ẹnìkan ò ní fi búrẹ́dì kó alómi ọbẹ̀ so iṣẹ́ ìyanu èsè ń tá a fi ń pè yàn ní Islam ẹnìkan lajú afọ́jú ẹnìkan jí òkú dìde ẹnìkan olóyún ọjọ́ pípẹ́ ó jí ó bímọ ó lè jí olóyún ọjọ́ pípẹ́ ó bímọ ọlọ́run ní máa jí ó bímọ. sọ lára àwọn eléyìí tí wọ́n wá ń parọ́ ní ìlú wa ìpàápàá àwọn kiriyó tí wọ́n ń fi iṣẹ́ ìyanu pe àwọn èèyàn ìwọ́tọ́ ọba jágùtàn Ísírẹ́lì ìwọ náà ni wọ́n fi sí ẹ̀yà lọ́pẹ́ tọ́rágùtàn náà ní sọ̀pá gùtàn máa ń gọ̀ ní ṣùgbọ́n àwọn tọ́lọ́ bá ní ajé wúlẹ́ táwọ̀ ọ̀gọ̀ bí àgùtàn àwọn sọ wípé ó ń rọ̀ nìyí ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ yín náà tẹ́ ẹjọ́ ń parọ́ sì bá fọ́jú ní ẹ́ ẹ̀yin ọmọ wálẹ̀ lájú afọ́jú ẹ̀ sí lájú ara yín ọba dáadé sórí ìran ni ní ìdí ìkàsàálí tí ń tàwọn ìyẹn jẹ lọ́nà mẹ́lẹ́yà sórí ìran

ọba àpẹẹrẹ ní pásítọ̀ muhammadu abdullahi kó pẹ́rẹ́ ní pásítọ̀ abdullahi abdulrahman èyí ò ní ìtumọ̀ lọ́dọ̀ ọlọ́run náà ní ìsìn gbogbo àwọn pásítọ̀ yìí tán jẹ́ afọ́jú kí ló dé tẹ̀ẹ̀rọ ojú wọn là embaka news in last week iná sọ̀rọ̀ ìkànnà àwọn pásítọ̀ ọ̀hún lẹ́kọ̀ọ́ tí wọ́n sponsor àwọn èèyàn ọ̀n bẹ lórí fóònù mi ń bì yóò nìkan ṣe bí ẹni wípé kí ni o bí ẹni páfọ́jú ni wọ́n tó bá ti á sàdúrà ojú wọn bà láwọn èsì ìsàfọ́jú òun ló ní kan pretend yóò ní káwọn èèyàn ṣe bí arọ wọ́n wá ṣe bí arọ orí stéèjì news gbé last week náà irọ́ tán pa àtàwọn èèyàn jẹnu wàhálẹ̀ ìjọ afọ́jú wọn ńlá wọn ò lájú afọ́jú kankan wọn ò sì arọ kankan òdìdé ẹ pásítọ̀ tó bá sọ bẹ́ẹ̀ lọ́wọ́ Yusuf Adépọ̀jù akadé ṣe máa fi hàn yẹ̀yẹ̀ ẹ lọ àwọn kẹsẹ̀tì ẹ̀ yọ̀ wà lọ gbá àwọn afọ́jú haúsá wa àwọn arọ yóò ní ọ yá ìkànsẹ̀ èlìwà yáyẹ̀yẹ̀ wàhálẹ̀ afọ́jú kankan ò ríran àwọn kankan ò rìn irọ́ náà ń pa á fún yín kìí ṣe gbogbo ẹni tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ lẹ́ni ọlọ́run ẹni èṣù náà máa ṣe kí ni o a máa ṣe nǹkan ìmọ̀ bìtàfírì ṣàìtàn pẹ̀lú kọ́la palátàrí èṣù kọjá pé sùn lòkun lọ́wọ́ ọlọ́run kan sì wá lẹ́ni èṣù o adẹ̀sán jẹjọ náà iṣẹ́ ìyanu àbí ntọ́jẹ́ nǹkan ìmọ̀ kọ́mọ̀ wàá ṣẹlẹ̀ lọ́wọ́ èèyàn kò túmọ̀ sí pé ìyẹsẹ̀ ni ọlọ́run ìjọba ẹ̀ mọ̀ ṣe mistake ìta àfihàn ẹni ọlọ́run kì í ṣiṣẹ́ ìyanu kìí ṣe wọ́n dà pé á èèmọ̀ lélẹ̀ yìí o èèmọ̀ mélòó lọ́sẹ̀ lọ́wọ́ àbúbá kìrìsì dìk rọ̀bí aláàyè tá a bá dẹ̀ first class nínú ìjọ wa yìí tá a bá wa Muhammad sallallahu alayhi wa sallam number one kódà ẹni ọba gbà bẹ́ẹ̀ kò sínú àwọn alùsùnà Abubakar nọmba one Umaru nọmba two àwọn àáfàá alùsùnà kọ́ ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mọ́mọ́ náwó àwìn wọ́n kọ́ ń ṣe ìyàríyànjiyàn ìfìmọ̀ rẹ ni pé ṣé ali ṣáájú usmanu àbí usmanu lọ ṣáájú ali létà ẹnu wọn wá kò pé nọmba tírì náà jọ ẹni ta ni usman ali nọmba fọ lẹ́yìn ànábìwá muhammad sàṣàrà àkídà àwọn afáàlù súná ìjàmáà nìyẹn pé afdọ́lù ààbì yìí umma báàdà nàbì yìí á abubakar siddiq fúnmà umar fúnmà usman fúnmà aliyu lẹ́yìn Abubakar lọ́kàn ta ni Umaru ẹ̀yìn Umaru lọ́kàn ta ni Uthman ẹ̀yìn Uthman lọ́kàn ni Ali nǹkan èèmọ̀ mélòó lọ́sẹ̀lẹ̀ lọ́wọ́ wọn ọ̀sẹ̀lẹ̀ lọ́wọ́ wọn ṣùgbọ́n tán fi mẹni ọlọ́nkọ́ yẹn níjọ́ tá Abubakar ọgbàwé àlìjẹ̀ náà kọ̀mọ̀ síṣẹ́ ẹ̀yà lóúnjọ́ náà iṣẹ́ ẹ̀yà ni òtúmọ̀ sí pé yẹn wà àlìjẹ̀ náà so káàdì kọ́mọ̀ wulẹ̀ fi yóò tàwa àwọn efi ń tàn yẹn jẹ́ ní Islam ṣé tí mò sọ yọ Abubakar Siddiq òun lẹ́ni tó lóore jù òjò yìí níjọ́ tí yọ́ gbàwé àlìjánnà iṣẹ́ eré wọn ló ṣe man asba minkum al-yawma sa'iman talẹ́ni tó gbàwé ní oyin lónìí ìjọ́ wo lèmi ti gbàwé kan ìjọ́ wo lèwọ́n náà ti gbàwé kan sọ ọmọ ń gbàwé súnà àwẹ̀ monday thursday sọ ọmọ ń gbà lẹ́yìn rọ̀mọ̀dọ́nù sọ tó máa ń gbàwé ní sọ ọmọ ń jí lóru ṣe náfìlà sẹ́mi náà máa ń jí lóru ṣe sọ ti ka káàfì lónìí jí mọ́ ọ̀dà mi lónìí gbogbo àwọn so ìsàsíkárù àárọ̀ àti tìrọ̀lẹ́ kò sí kìláàfù lórí ẹ̀ ànábì máa ń sàsíkárù àárọ̀ máa ń ṣe tìrọ̀lẹ́ àtikárù sọ̀bá wà nìyẹn sàwọ́sì kó àwọn sàbẹ́ wọ́n sì ń ṣe èyí ò ní kìláàfù mú tìláwá tùlù kùrán ẹnìkan kò lè ní ọmọ tìláwá kùránì bó ló ṣe kàlẹ́kọ̀ọ́ táwọn afọ́ ọmọ ṣàlàyé gbogbo orú àwọn yẹn kọ́ ọmọ ṣe sọ́dá kọ̀ ànábì ní talẹ́ tó gbàwẹ̀ lónìí ó ní àná ànábì èmi gbàwẹ̀ ah, Abubakar ó ní bẹ́ẹ̀ ọ̀dà talẹni náà nínú yín lónìí tọ́já sí wípé kí ni o ó ti lọ bẹ aláàárẹ̀ wò ìjọ òwe lèmi ti lọ bẹ aláàárẹ̀ wò ẹni tára rẹ̀ ọ̀yá gan lẹ́gbẹ̀ẹ́ lè rẹ̀ sọ ọlọ́bẹ̀ wò ọmọ ṣẹ́ rẹ̀ tára rẹ̀ ọ̀yá sọ ọlọ́bẹ̀ wò ọmọ sùkúù rẹ̀ tára rẹ̀ ọ̀yá sọ ọlọ́bẹ̀ wò ẹni tó bímọ tó wà lọ́sùn láti bí ìjọ ìsọ ọlọ́bẹ̀ wò ẹni tó rí fọ́tọ̀ ọmọ so ta ló ti lọ bá aláàárẹ̀ wò Abubakar talẹ́ni tọ́já sí pé ó ti ṣe sàárà lónìí ó lè mi ó ní nǹkan mélòó mẹ́ta talẹ́ni tó ti tẹ̀ lókùn débi tẹ́ lónìí ó lè mi à ànábì lọ ọmọ àlùfẹ́ náà ni ọ àwọn tó ṣẹlẹ̀ lọ́wọ́ rẹ̀ kò ní kó jọ sára ọmọ nìyẹn kan àfikọ́jẹ́ nínú àlùjẹ́ náà ànábì ọ̀sán pé ta ló ti lajú afọ́jú lónìí ó lè mi à ọmọ àlùjẹ́ náà ni ọ ta ló ti jí òkú dìde lónìí ó lè mi talẹ́ni tó ti sọ igbó gbígbẹ tútù lónìí ó lè mi talẹ́ni tó ti jẹ́ kó lóyún ọjọ́ pípẹ́ kó bímọ ìwọ tó o bá jẹ́ dìde rírú ẹ̀ làwọn ṣeuṣeu náà náà fẹ́ máa fi tan àwọn èèyàn jẹ́ ní ìsìláàmù ilé òbí jásùn pé majority àwọn èèyàn ti ń tẹ̀lé wọn náà wọn èé ṣe mùsùlùmí tó wúlò fẹ̀sìn níjọ́ wọn bá níṣòro tán bá tún rí pé ọ̀nà orí òkè làwọn ó ti rí gbà làwọn ó tún lọ orí òkè torí kìí ṣe ìsìláàmù náà wá kí náà wá salvation wọ́n ń wá nǹkan ìgbàlà làwọn ń wá kìí ṣe pé ẹ̀sìn ibi téèyàn ó sì ti rí gbàlà níbi kíni o ẹ̀sìn tó o bá ti lè ṣẹ̀sìn o ò lè rí gbàlà ẹ̀sìn lóòrì ọ̀ràn lóòrì kéèsè gbàlà Abubakar ẹ̀sìn ló ṣe tẹ́ ẹ̀dọ́mọ kíni ọmọ àlìjẹ náà so kẹ́nìkan mọ̀ wá jẹ́ pé ẹ̀ ń ṣe ẹ̀yà ń ṣẹlẹ̀ èyí ò túmọ̀ sí pé kéèsè ẹni ọlọ́run ṣé n tá à ń sọ yé n tá fi mẹni ọlọ́run òun ni bá a bá ti ṣe kíni o bá a bá ṣe ń sin lọ́run sí bá a bá ṣe ní ímánì bákìdá àwa bá ṣe lálàáfíà sí bí wàá wa bá ṣe dáa sí bí ìbáṣepọ̀ wa ṣe dáa sí bí ìjọsìn wa ṣe lálàáfíà sí bá a ṣe ń sá fẹ́sẹ̀ tá à ń sá fún kúfúrù tá à ń sá fún ṣíríkù tá à ń sá fún àdàdálẹ̀ nínú ẹ̀sìn bídíà tá à ń sá fún nìfà ìsojú èjì ká máa kírun ká tó máa ṣe égún ká máa kírun ká máa sọ̀rọ̀ méjì ká máa kírun ká tó máa fìbọn búra tá à ń sọ́ra fún gbogbo eléyìí tá à ń sọ́ra fún gbogbo àwọn nǹkan tó lè sọ wá dọ̀tá ọlọ́run ní téèyàn fi máa dẹni ọlọ́run kì í ṣiṣẹ́ ìyá torí pé ẹni èso a máa ṣe ẹ̀yà ẹni rẹ náà máa ń ṣe èyí ò ní ìtumọ̀ kankan lọ́dọ̀ tiwa ṣùgbọ́n tọ́lọ̀ yẹn bá jẹ́ni tí ń tẹ̀lé tọ́lọ́ àtànábì ọlọ́run lè pan lé ń jọ́ mi tọ́jẹ́ pé ti gbogbo ẹ ti dàrú ọlọ́run sì fi pan lé pé ah ọmọ yìí wàláhì ó ti tó ten million tá a ti ná pé ah, kí ló mú ọdẹ ẹgbẹ́ wa pẹ̀lú àṣọ ọlọ́run kankan ò tún ṣe mọ́ ó sì ara gbé àfa àbá gbọ́ wọlé lórí ọba kàdúà ó ní ẹ bá mú omi àbí oyin díẹ̀ ọba ara kàdúà yẹn ọba ni tọ́ sí lá wàláhì ọmọ bá ṣe kí ni o ọba lálàáfíà ọmọ tí ó lè láti jẹ ọba ara fọwọ́ lẹ́sẹ̀ bísúnláwàlá bísúnláwàlá ó lè mọ̀ sọ jù bá ń lọ wà láì ọlọ́wọ́ bàbá àfáàlì ọmọ ọba máa ṣe kí ni o yọ ọba máa ní ọdún keje rè tí ò ti re ẹni ẹ̀ mọ̀ àfáà kí ni bẹ́ẹ̀ ló ní ẹ̀fà nílẹ̀ kò sí ẹ̀fà nílẹ̀ kọjá bọ́lọ̀ ṣe kí o ó fi pọ́n ọ lé ọmọ mi náà tún ní rìn jọ mi tó tún gbọ́ wọlé àdúrà tó ṣe ń dòní òtún sí ọlọ́run eléyìí òsì o òsì so tírú ẹ̀ bá wà ṣẹlẹ̀ sẹ́ni ọlọ́run kò ní ṣe kí ni o kò ní máa bùgà káàkiri àdúgbò kọ́ wa máa sọ pé sẹ́ẹ̀ ráwa fẹ́ ni ọlọ́run làwa o sẹ́ẹ̀ rí nǹkan bá ní ìsìn ọmọ tí ó rìn méje ńlá jí yẹn o so ti yé ní ìsìn torí náà ọmọ yín tí ọba ti yẹn máa gbé wá o àmọ́ tá a ṣe o irú ẹni ọlọ́run ti sẹ́ èèmọ̀ bá ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀ kò ní máa sọ́dọ̀ náà jẹ tọ́lọ́mọ̀ pọ̀ lọ́run ṣe kí ni o kàràmà ni ó fi póhùn lé ni tọ́ bá tó dọ̀là ó lè má póhùn lé mọ́ torí pé ó ń ṣe tọ́lọ́run tó bá dọ̀la tóun náà bá tó ń ṣe lọ́hun ìtọ́lọ́run fi pọnlé lánàá kò ní fi pọnlé lónìí èyí ò níbi tá a dúró sí. àwọn ń bẹ̀rẹ̀ láti bi alikufuru fil alfam asẹ̀rẹ̀ẹ́yà sẹ́rà ní tá a dé yìí jàmá ó nídìí ká farabalẹ̀ àáfàá ní ká tó lọ́ọ́ mọ̀ èèyàn lè di kèfèrí ọ̀njẹ́ abdullahi ọ̀njẹ́ abdulrahman ọ̀njẹ́ rasheed ọ̀njẹ́ abdulrasaq ó lè máa jẹ́ aisha ó lè máa jẹ́ mumina ó lè máa jẹ́ àwọn okọ̀ ńláńlá ó lè máa jẹ́ khadija ṣé tí mò ń sọ yé nìyẹn ṣe ó lè máa jẹ́ fatima tó sì ti di kèfèrí lọ́dọ̀ ọlọ́run nítorí àwọn ọ̀rọ̀ kan sẹ́ẹ̀rí a gbọ́dọ̀ sọ inú wa àwọn gbólóhùn kan bẹ tọ́jà pé téèyàn bẹ́ẹ̀ lè sọ lápẹ̀rẹ́ ń ó kú òní mùsùlùmí yóò nídìí kọlọ tó ìsìláàmù gbà kó tún kẹ́límà ṣàhádà sí i káwọn tó wẹ̀ sínú Islam ọ̀dà kẹ́nìkan fẹ́ búra ní ìsìn kó ní mo fi ògùn búra mo fi ògùn mo ṣe kí ni o mo fi búra mo fi ìbọn búra pé ìní kó lè wà àdúgbò ìní jalè irú ẹ̀ táwọn láńlọ́ọ̀dù kan ń ṣe tí wọ́n ń kọ lẹ́tà sí ìbínú ọlọ́run gbogbo láńlọ́ọ̀dù kan bá ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń kọ lẹ́tà sí ìbínú ọlọ́run ni àwọn àdúgbò kan ti ń fìbọn búra sólè wá torí ẹ̀ mọ́jà ṣé ẹ̀ mọ̀ pé ó lè ń jà ń bàdàn lánàá ọjọ́ mẹ́ta yìí ní ìsìn ẹ̀ ṣe máa fìbọn búra kó lè ọmọ bá a jà mọ́ ṣé ó lè tí ó fìbọn búra òun tó ti mọ̀ yìí pé eléṣù lòun yóò tó ti lọ pa ajá fóògùn ó ní pé tó wọn bá ti pa ajá fóògùn yẹn kò ní bínú náà òun onígbàgbọ́ nú ọlọ́run ni ṣùgbọ́n tó bá nígbàgbọ́ nú ọlọ́run kò ní fóògùn búra oògùn tọ́ọ̀gì kan lògùn tó wálé ilẹ̀ yorùbá haúsọ̀ ọmọ tí ń jògùn sọ ọgbọ́n tí mò ń sọ fún ọ ará amẹ́ríkà wọn ò mọ tí ń jókòó sọ wọn tí mo sọ fún ọ ará britain wọn ò mọ tí ń jókòó security ìlú wọn sì dáa ju tìbàdàn lọ ọ dáa ju tilẹ̀ yorùbá lọ a jẹ́ pé ọpọlọ ẹlòmíì ti kú àṣetẹ èèyàn ọba nímọ̀ gan ó lè jẹ́ pòfẹ́sọ̀ tọpọlọ rẹ̀ ó kù ìmọ̀ wo là ń sọ ìmọ̀ tọlọ́n ibi tó rí àwọn ẹlòmíì ti yí nìyẹn nígbà tá ẹni káwọn èèyàn fẹ́ gbalé ládùúgbò yín ká máa fi ìbọn búra ká máa fi irin búra kán máa dá irin kọjá páwọn ò ní kó lè wà dúgbò ọ̀dà ṣé ìbọn yẹn tán dá kọjá ní ọ̀wá níjó ní ọ̀dà táwọn ọ̀bà kó lè wà dúgbò tó lè ará àtàbá wa kọ́ ṣé ó lè nìkan ní ìjàmbá tí máa ń ṣẹlẹ̀ ládùúgbò tí wọn ọ̀bà kó lè wà dúgbò tọ́lọ́ bá di àìsàn sí yín ládùúgbò nǹkan táwọn ọmọ yín kú jojúmọ́ táwọn ilé yín jóná jojúmọ́ kí lẹ fẹ́ ṣiṣẹ́ lẹ́yìn ẹ bá tó bọ̀gùn àbí ọ̀dà tẹ́ ẹ bá tó wá bọ̀gùn tọ́lọ́ bá wá rọ òjò tí gbogbo ilé yín wó tán kọ́ tí gbogbo àwọn ẹrù yín tó ń jòwọ́ lọ́kọ́ kí lẹ́ẹ̀tọ́ bọ́ bẹ̀ ẹ̀bọ̀ ọ̀sùn àbí tọ́lọ́ bá tó wá jẹ kúrúkùsà sí yín kọ́ kí lẹ́ẹ̀tọ́ bọ́ tọ́ bá jẹ kọ́lẹ́rà sí yín kọ́ kí lẹ fẹ́ bọ́ sẹ́ẹ̀rù pọ́ǹkù nìkan ni pọ́blẹ́mù yín ni àṣẹ àìsí ìgbàgbọ́ nínú ọlọ́run ìlọ́jẹ́ káyé ọmọ ẹ̀dàrú báyìí àwọn ọ̀rọ̀ kan tá a máa sọ a gbọ́dọ̀ sọ ṣe kí mùsùlùmí ó fẹ́ búra kọ́mọ mo fògùn búra kọ́mọ ni mo fi kinní kan búra àwọn ọ̀rọ̀ yẹn pọ̀ báyẹn tó jẹ́ pé téèyàn ọba sọ́ra ó lè sọ ọ̀yàn di kíni o ó sì ń kírun kódà ó lè máa lọ mọ́kà lọ́dọọdún ó lè máa ṣe wúmúrá bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin lọ́dún torí pé lọ ó lè máa lo ìjáàbù yé ní ìsìn ó lè jẹ́ lè màmú tí ó sì di lọ́dọ̀ ọ̀nà àáfàá níṣẹ́ wá rí irú àwọn gbólóhùn tá a ló alákọ̀ọ́kọ́ ni akbaru ẹlẹ́kejì ni asgar èyí tó tóbi àtèyí tí ò tóbi tó kámọ̀ sọ pé ó kéré kò sí èyí tó kéré ní ọ̀rọ̀ kúfúrú èyí tó tóbi àti kéde o èyí tí ò tó tóbi tó èyí tó tóbi yẹn sẹ́ẹ̀rẹ́ èyí tó tóbi yẹn mukhrijun minal ẹni tó bá ti lè kó sínú rẹ̀ ó kú ònú ìsìláàmù ni ọlọ́run má jẹ́ àkú ònú ìsìláàmù ọlọ́run jẹ́ àkú ní mùsùlùmí òdodo wà látàmú tó nà ilá wà á ń tó mùsùlùmí ọlọ́run lè gbọ́dọ̀ kú àbí kẹ́ ẹ jẹ́ mùsùlùmí òdodo ẹlẹ́kejì òun lèyí tí ò tóbi tó ti yẹn kéré sí ìyẹn ni gọ́ìrù mọ́kùrì jọ mínà mílà sẹ́rílẹ̀yìn gọ́ìrù mọ́kùrì jì mínà mílà òun ò lé èyí ò ní di kèfèrí èyí ò ní ṣe o èyí ò ní di kèfèrí ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ni wọ́n kọ ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ èèyàn yóò sì máa dé ìmánì èèyàn kù débi pé téèyàn ò bá padà sọ́ra ó lè yọ̀yàn kúrò ní kéde ohun Islam sẹ́yìn ló sọ pé a drop of water makes a mighty ocean sẹ́rí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ilẹ̀ yẹn ọmọ ṣe lọ so ti yé ìyákún lànà bí àṣà láti sọ nínú hadith ó ní ìyákún wà muhakirọ́ọ̀tì vùnú ó lẹ́yìn èèyàn ẹ sọ́ra o níbi kẹ́ ẹ máa fojú kéré ẹ̀ṣẹ̀ sẹ́ẹ̀rí ká máa fojú kéré ẹ̀ṣẹ̀ kí ni sèbélé kéré kéré ni sèbí mọ̀kẹ́ ara ní owó ni ṣèkínní kan ni àwọn ese tá a máa fojú òkò fa iná wúnà yẹ̀tẹ̀mìínà àlà abúdé hátà yòlíkìnà àwọn ẹ̀ṣẹ̀ yẹn wà á parapọ̀ àwọn ẹ̀ṣẹ̀ yẹn ò kórajọ wọ́n wà á sọ ẹrú di ẹni tí ó ṣòfò lọ́dọ̀ wọ́n pa ẹrú rẹ lọ́nà wo ńgbọ̀ bá déwájú ọlọ́run táwọn ẹ̀ṣẹ̀ yẹn ti jẹsẹ̀ rí rẹ̀ ká má fojú kéré ẹ̀ṣẹ̀ o ah, ṣèbí ẹ̀ṣẹ̀ kékeré báyìí ni ṣèbí mọ̀kẹ́ ráńkò lórí ni ṣèbí mọ̀kẹ́ dọ̀gbọ́n yọ owó ẹ̀yìn ni ọmọ tán ránṣẹ́ wọ́n ní lọ́ra pẹtrol wa ó sì rí nine fifty ọyọ fifty naira àpò owó yẹn kéré àbí òkèrè ìyàwó tọkọ kówó fún lọ́ọ́ ra àwọn nǹkan tá a máa jẹ sóyè nìyẹn ó sì pàrọ̀ fàáfàá àáfàá ní ten thousand rẹ o sẹ́yìnkì ó tún lóṣù mọ́ọ̀ká tó tún gba sálárì o owó tó kù tá a fi máa ra ẹja tá a fi máa ra nǹkan kan ló kú o ó sì lọ ra nǹkan eight thousand ọ̀dà two thousand àpò kúrò obìnrin ní ọ̀bẹ̀rù ọlọ́run kọ̀bẹ̀rù ọlọ́run wà láì kọ̀bẹ̀rù ọlọ́run obìnrin tó wà bẹ̀rù ọlọ́run yìí ṣe bẹ́ẹ̀ tàbí bẹ́ẹ̀ kọ́ wọ́n lówó rè o lọ fi sanwó school fees ọmọ lọ fi owó sanwó kíni o school fees ọmọ sọ́dọ̀ mi yé mi ìsìn ó sì mú owó ó sì lọ fi ra ọjà sínú ṣọ́ọ̀bù pé kó tó di pé wọ́n mọ̀ lé wọn màá ti ṣe kí ni o màá ti ta ọjà tán kọ̀bà rọ́jà tà bàbá wọn bá ní mẹ́sẹ̀jì à ah, kí ló ń ṣẹlẹ̀ mo ti sẹ́ni owó láti ọ̀sẹ̀ kíní tẹ́ ẹ ti ṣe kí ni o tẹ́ ẹ ti wọlé à ah, kí ló ń ẹrẹ tó ṣẹlẹ̀ pẹ̀lú àṣọ ọlọ́run àkáǹtì yìí ní ìmọ̀sẹ́ni ó ti ní àkáǹtì yìí ní ìsìn ẹ rí i pé àwọn àṣẹṣe kẹfẹ́ pé téèyàn bá bẹ̀rù ọlọ́run irú ẹ̀ náà ni kéèyàn máa dalé onlérú kéèyàn máa tẹnubọlẹ̀ kí ilé onlé kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ kí náà jẹ́ nu ilé wọn irú aṣọ wo náà wọ̀ ńbẹ̀ ẹ̀yìn ṣé wọ́n rówó aṣọ léyà ṣé wọ́n ra tuntun náà kí lọ́kàn wọ́n pa lé onlé kọ́ máa dalé onlérú kọ́ máa rú àwọn èèyàn tí ń gbé nu ilé síra wọn kó rú ọkọ síyàwó kó rú yàwó sọpọ kí ló fẹ́ jẹ́ nu lóòótọ́ òde kèfèrí ṣùgbọ́n rú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó bá fàjọ ó lè ṣe kí ni o ó lè pààyàn rẹ̀ kéèyàn máa wo àwọn fíìmù kì fíìmù tẹ́ ẹ bá wo orí fóònù fóònù àfà fóònù ẹlẹ́yà ni kò ṣeé wo ilé jẹ́ lómi ọmọ pàṣíwọ́ọ̀dù fóònù ẹ̀ nígbà bá wo orí fóònù àfà tẹ́ ẹ wo orí fóònù ẹlẹ́yà wà láì tẹ́ ẹ bá fújì ń bẹ àmúṣubí láì nínú ṣe ìtọ́nà lójú tẹ́ ẹ bá àwọn eré dírámà tẹ́ ẹ bá àwọn orin yín ká ayé fẹ́lẹ́ tẹ́ ẹ bá ayé lóyún àmì náà obìnrin lórí fóònù ẹlẹ́yà tó lóhùn sẹ́lẹ̀ súná tàbí ẹ̀ wo píkṣọ̀ kí píkṣọ̀ nínú ẹ̀jẹ̀ lómi ò lè rí sí fóònù ẹ̀ torí àwọn kíni o àwọn nǹkan bú èṣù tí ń bẹnu fóònù tẹ́ bá fẹ́ mọ béèyàn ṣe jẹ́ ní ọlọ́run tó lásìkò tá a wà yìí nínú tẹ́ ẹ fi lè mọ béèyàn ṣe jẹ́ ní ọlọ́run tó wà láì fóònù jẹ́ kan bẹ́ẹ̀ torí pé ìmánì ti ń bẹ lára ẹni tó ní fóònù ilé òfin máa lo fóònù kódà ọ̀pọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkọ ẹlẹ́à tí ò lè fi fóònù ẹlẹ́fun yàwó tó ní kọ́mọ̀bà rí nọ́mbà àwọn sínáwó kèése eléyìí o torí àwọn nǹkan tó wà lórí fóònù àfáà wàhálà kí n pọ́blẹ́mù alhamdulillah èmi nílò passport mi ní fóònù mi kí ni mo fẹ́ máa ẹ̀ kò sí ìkankan tí kò sẹ́ńtì lè fún fóònù mi kódà kọ́ fẹ́ fi browse àwọn staff fún ọmọ rẹ̀ fi fóònù mi fún ọ àyà ní èsì ìjà pé kánà rí kankan bẹ̀ èyí rìlíìsì ẹ̀ fún wọn ẹ bá fẹ́ kọ́ọ̀lù ẹ bá fẹ́ lo data íńtánẹ́ẹ̀tì mi tọ́wà bẹ́ẹ̀ ní èlò tán lóṣooṣù kí wọ́n fẹ́ tírí gig ṣe kí n mọ̀ browse tíwẹ́lẹ̀ tọ́ba tó kọ́mọ̀lẹ̀ nílẹ̀ yóò ẹ bá fóònù kèésẹ̀ bí rẹ o píkṣọ̀ obìnrin elétè ọwà nù fóònù rẹ̀ píṣọ obìnrin onígẹ̀ ọwọ́ àwọn fóònù rẹ̀ àfà sóyè nìsín àwọn mẹ́sẹ̀gì rádaràda kan tí gbogbo ayé ọ̀gbọ́dọ̀ máa rí ọ̀nbẹ̀ ń bẹ̀ tó ti yé àtàwọn nǹkan ṣíríkù bẹ́lẹ̀ àkàṣẹ̀ṣẹ̀ mistake torí kankan ní fóònù àfà rẹ̀ àfà bá dàṣà gidi ìwà láìkè sóhun lòun ní wọ́n ní bẹ́ẹ̀ kẹ́ní kan ẹ wà wá ẹ̀jẹ̀ yẹlé ẹ tó wá wá ìtọ̀ aláǹgbà á wà pòpọ̀ tá a bá ti wá pòpọ̀ tán á wà gún mọ́ ọsẹ ó di ògùn kẹ́ní kan nù àfà kí ni ilé ìwà lórí ìlú ni à ah, oníwà láì kiri kan ẹnìkan ah, àfà àbá dọ́gẹ́fẹ́ máa ọbẹ̀ dọ́gẹ́fẹ́ yí síríkù lórí fóònù kíni o àfà wọ́n ti bá àpòjọ ọbẹ̀ pé àwọn àpọ̀fọ̀ sí pé kíní kan lóní kíní kan máa ṣe kíní kan ah, lóní kí kíní kan ó gbére tèmi wá bá mi lóní pé ká máa múre wá bá mi ńlé ni ká máa fire tọ̀ mí lójú ọ̀nà ká fire tọ̀ mí léèwé ká fi tọ̀ àtìláadé etí òjẹ́ lò ní o lè fi àwọn nǹkan torí pé tí ń bẹ́nu fóònù rẹ̀ kí lọ́wọ́ àbẹ́ o nǹkan bú ni yàtọ̀ sáwọn mẹ́sẹ́ẹ̀jì míì tó jẹ́ pé àwọn míì nu mùsùlùmí lè sẹ́ǹdì sí yàn tó jẹ́ personal problem wọn yàtọ̀ sírú eléyìn ní tí mo lè máa sọ káyàn mọ́ nínú fóònù mi nìyẹn bóyá nìkan ní sòrò kan ó sẹ́ǹdì mẹ́sẹ́ẹ̀jì sí yàn kí lẹ́rù pé òun lè ṣe àìmọye questions táwọn èèyàn sẹ́ǹdì ẹlòmíì ò ní problem yóò sẹ́ǹdì ẹgbẹ́ pé àáfà kí lẹ fẹ́ gbà wà mọ́ irú àwọn eléyìn sì lè kò implicate èmi àsìkéni o individual ṣùgbọ́n torí pé ẹlòmíì lè mọ ẹni tó ní pọ́blẹ́mù ẹsùn òkè ní tó obìnrin tẹ́ bá sọ̀rọ̀ fún obìnrin tó ní ẹmọ́dé èèyàn gbọ́ ẹnìkankan ò tí gbọ́ ẹmọ́dé èèyàn gbọ́ ọsọ́fómi ẹyọ kan ẹmọ́dé èèyàn gbọ́ ẹnìkankan ò gbọ́ sótíyé bí ìgbà tó ọlẹ́ntì èyí tí ó bá tọ́sẹ̀ kan gbogbo ayé ló ti gbọ́ ó ní wàhálà ẹnìkan kan ọmọ àfóbi kan ó ti ṣe mi séèkì obìnrin kan lọ́mọ lóòótọ́ sótíyé obìnrin kan lọ́mọ náà wọ̀ rí obìnrin kan tó mẹ̀yẹ látara rẹ̀ yẹn wá mi lọ ti mọ̀ yóò lè ẹ̀mọ́dé yìí ọmọ wọn ní kí n má sọ fún ìyàwó ìmì nìkan náà mọ̀ ó lè yàn mélòó tẹ́lẹ̀ wọn ní kí ẹ̀mọ́dé yìí ọmọ ìsàkiri nìkan lọ́mọ àwọn nìkan náà sọ fún mi ó di mélòó yóò ṣe wọn lọ ọkẹ́ tó láti sọ̀tà èèyàn kan náà lọ mọ́ gbogbo ayé ti mọ̀ ẹ tó bá ti máa ń dì pẹ̀lú àwọn èèyàn yóò ti mọ̀ nature omi tó bá fẹ́ àìbì kankan wà lẹ́ẹ̀mọ́ sọ fún mi tó bá ti lè sọ fún nature tó ṣẹlẹ̀ nìyẹn gbogbo ayé ló ti mọ̀ gbogbo ayé látọ̀ sírú àwọn mẹ́sẹ́ẹ̀jì bá àtọ́ yẹ pé àwọn mùsùlùmí lè máa sẹ́ǹdì kankan sí ọ tí ó nífi ìmọ̀ràn pé àkélé yọ̀ mọ́ rí kọ́mà lọ́wọ́ fi gbọ́gbó yà ah. ló fi jẹ́ pé àwọn tó bá ń sàwọn iṣẹ́ kan ẹnu wọn gbọ́dọ̀ mọ́ lọ ààrẹ làwọn tó bá jẹ́ nọ́ọ̀sì àbí dókítà gbogbo ń tán bá mọ̀ nípa àwọn èèyàn kí wọ́n máa sọ bí bẹ́ẹ̀ kọ́ àwọn bó sọ fọ́njọ́ bí dàrú kíá torí pé wọ́n mọ̀ nípa àsọ̀rọ̀rù nurse wọ́n mọ̀ síkírìtì àwọn èèyàn ẹ̀ gbọ́dọ̀ máa sọ́ọ̀ta lẹ́yìn tó lè fa kẹ́ ẹ sọ ẹ ń bá fẹ́ ní bísínẹ́sì pẹ̀lẹ́ ní o lábala ń tọ́jú ọmọ kíni o tó ń ṣe ẹnìkan ní kíni o ó ní mental problem obìnrin sì ni ẹnìkan wá fẹ́ fẹ́ àwọn dọ́tọ̀ ọ̀dọ́ dọ́tọ̀ ló ti ẹ̀mọ́ lọ jẹ́ àbí dọ́tọ̀ rẹ̀ kílẹ̀ mọ́ pa ayẹ́ tí wọ́n ní pé ẹmọ́ tọ́jú ẹ̀ ló sọ bí ó ní ara ọ̀fẹ̀kan lásán ló máa ń wá tọ́jú bí o ọ̀gbọ́dọ̀ gbò láàrin èmi mo tírìtì wọn lóòótọ́ ẹ̀kọ̀ọ̀kan ó máa ń jẹ sí lórí ìtọ́jú ọ̀sọ̀ fẹ́ ni òun ni pé ọ̀fẹ́ẹ̀fẹ́ kọ́mọ̀ wà á jẹ́pọ̀ àìdí àléébù tó lè ṣe kí ni o tó lè dalé wọn tí èbá ṣe bá wọn ò nídìí kọ́ ọmọ sọ àléébù àwọn èèyàn káàkiri pàápàá ń gba wọn tí ọba ti ṣe ẹgbẹ́ dá nǹkan pọ̀ pẹ̀lú wọn ẹnu rẹ gbọ́dọ̀ mọ́ ọ kódà pé sí pé ọ gbọ́dọ̀ mọ́ sọ sí kíkà àwọn èèyàn fún ìyàwó rẹ lé pé ọ̀wá rí lágbájá ní ọmọ tó ń ṣe gbogbo ẹ̀bí ẹ̀ ló ti jẹ́ tán mo ẹ̀sẹ̀ ní ìbàfẹ̀dọ̀ mí bó ṣe ń wo ó lè kú anytime from now ìwọ́ rò pọ̀ sọfẹ́ nìkan kan ìyàwó ẹ̀ sọfẹ́ èèyàn mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n wà gbọ́n ta pé wọ́n lẹ́dọ̀ òun ti jẹ tán pé bóòlù àwọn ẹlẹ́dọ̀ òun ti jẹ wàláì dókítà ni wọ́n sọ fún yàn dókítà ni wàláì mi sọfẹ́ nìkan kan abẹ́ nìkan ẹnìkan tó sọ fún náà ló ṣe kí ni o iná lọ sí gálásì alimoyin àwọn ọ̀rọ̀ tá a máa ń sọ yìí àáfàá la gbọ́dọ̀ sọ̀ra àwọn kan bẹ tó lè yọ ọ̀yàn kúrò nínú Islam ṣé ẹgbọ́n tá à ń sọ yé àbẹ́ ẹgbọ́n tá à ń sọ yé àwọn kan dẹ̀ ń bẹ tó jẹ́ pé kò ní yọ̀yàn kó nínú Islam ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ náà ni tá a gbọ́dọ̀ ṣọ́ra àáfàá níṣẹ́ rí atẹ́kfír minal ahkami shari'iyya alẹ́tì ìmọ̀rọ́dù al-kitab wa sunna fala yajuzu tẹ́kfíru muslimin bi qawlin aw fi'lin ma lam yadulla shari'i ala dhalik ní ẹ lọ kásáré máa ju kúfúrú fáwọn èèyàn eléyìí kèfèrí eléyìí kèfèrí eléyìí kèfèrí irú èyí táwọn ọ̀dọ́ tí wọ́n ń dà gbogbo tí wọ́n ṣe kí ni o tí wọ́n ń ṣe àwọn ọ̀dọ́ tí wọ́n mú ọkùnrin aláàlọ́rin yẹn tán mú láàfáà wọn ọkùnrin aláàlọ́rin tó ẹgbẹ́ kí ni o ti ń da àárín àwọn onísúná rú tó jẹ́ pé àwọn àsọkúsọ tó lágbára táwọn àáfáà lágbàáyé tí wọ́n ti dá lákẹ́ ṣùgbọ́n torí pọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ yìí náà rèé àìmọ̀kan tí ń bẹ fún wọn jẹ́dò àìmọ̀kan nínú kéèyàn gbẹ́sìn yìí èyí tó tún lè rò pé òun tún lè ka tí àdíẹ̀ díẹ̀ bọ́yọ́ lọ sánáwì bọ́yọ́ lọ ìdàdí àbótí ẹ̀ lè máa fagídí ka àwọn kọ̀ọ̀kan kò tó ń gbọ́yé tàbí kò tó láwọn ọmọ bá díwù àwọn ìpìlẹ̀ kan téèyàn máa ní àbáwọn àwọn ìlú àbáwọn màálùmáàt àwọn àmọ́ míì àwọn sáyẹ́nsìs míì téèyàn fi lè gbọ́ nǹkan ibi usul fiqh ibi usul hadith bí àwọn nǹkan mìtò àwọn kọ̀wáìdù fèkè yíyà àwọn fùrúkù fèkè yíyà láwọn nǹkan míì tó tọrọ mẹ́sìn míì mo tó gbọ́ yínú wọn kọ́ọ̀kẹ́ máa kú fúrú fáwọn èèyàn ìmáàmù ilé ó ti lo tẹ̀sùbà kí ni ìdájọ́ tẹ̀sùbà kí lọ́rọ̀ táwọn àfáà sọ lórí ẹ̀ ṣé tẹ̀sùbà àlè sọ ní kékeré ńlá kò sí kankan nínú àwọn sálàf tó sọ bẹ́ẹ̀ èèyàn fi sí ní jẹun ọba jù kú fúrú ọ̀rẹ́ nìkan tọ́kẹ̀tẹ̀ kíyàn kí láàníyàn tó yọ́tẹ̀ fún èèyàn só fi jọ́sìn fún ni ṣé kẹ́ni kan ni ó jù kúfúrú lọ gbogbo orú àwọn nǹkan báyìí àáfàá ní ká máa jùyàn kèfèrí ká máa sọ pé kèfèrí léèyàn ara àdájọ́ ṣẹ̀ríà ni tọ́já sí wípé ká tó lè sọ bẹ́ẹ̀ ká tó lè gbé ìdájọ́ yẹn léèyàn lórí yọ padà sínú kìtàbù wà sùnà kìí ṣe pẹ̀lú fẹ́ẹ́nù tèmi àbí fẹ́ẹ́lú ṣéèkù mi àbí ustaasu mi àbí màámù mi àbá mi rú jàmáà mi rárá pẹ̀lú tọ́lọ̀ torí mi kọ́ mo lẹ̀sìn ustaasu mi kọ́ lẹ́sìn amiru mi kọ́ lẹ́sìn shehu mi kọ́ lẹ́sìn ẹ̀gbọ́n tí mo sọ yìí ta ló lẹ́sìn jẹ́ náà allah ọlọ́run lè ló jẹ́ pẹ́lú kan bá gbé ọ̀kẹ́ fèrè ló bá ló jẹ́ o so orí ètò ètò burú jù ní káwọn èèyàn máa fi ọmú sùlùmí wàláhì kó sì àti pé lọ́dọ̀ ọlọ́run kèfèrí ni àbẹ̀lẹ́bọ pẹ̀lú tó ń ṣe lábẹ́nú àáfà onírùngbọ̀n ṣòkòtò rẹ́fò òkè okay ẹlẹ́yà ni ọkọ̀ gbojú ó sì lọ lé olóògùn ọ̀n lọ yẹsẹ́wò ọ̀n lọ sóògùn ètí wọ́n fún ọ tó fi sínú oúnjẹ fọ́kọ rẹ̀ ètò ọ̀fà àwọn ọmọ ìyálé àbọ̀mọ̀ ìyàwó jẹ àbẹ́ ìtọ́já sí pé kí ni ọjà rí ó fi máa tà ó ní pé ẹgbẹ́ sí jẹ́ sí ka ìsàájà ìsàájà òṣìṣẹ́ lọ́ba lọ lé olóògùn àwọn èèyàn sì wọ̀ pé àpàlẹ́ ah, àfẹ́ ẹni ọlọ́run ah, ẹlẹ́yà ẹni ọlọ́run wọn ò tiẹ̀ wá pé ọ̀kẹ́fẹ̀ẹ́ ṣùgbọ́n ọlọ́run bá ti gbọ́ ní kí ni o ètò burú jù nù táwọn èèyàn máa ń gbọ́n kéfèrè ní àkèfèrè ah, láàbáyé kéfèrè lẹ́lẹ́ irú àwọn ìtàwọn ọ̀dọ́ tán dàgbò orí yẹn ṣe kò lè bà nínú jẹ́ kàkà torí pé èyí tó burú jù ní kéèyàn jẹ́ kéfèrè ní tòótọ́ lọ́dọ̀ ta ni o tẹ́nìkan bá gbọ́n kéfèrè yìí tí wọ́n kẹ̀kẹ́ ni pé à ah, ó sì pè mí kéfèrè kí ló dé ó ní torí pé ó ṣe kí ni o torí pé ó lo tẹ̀sùbá ṣé tó jẹ́ pèmí kéfèrè náà nù àáfà ò lọ sọ bá ń pé kéfèrè ní ẹ̀ ń bá ti láì ó láàfà àbáyé lọ sọ bẹ́ẹ̀ ọ̀wájáwo tí àkọ́kọ́ kò ní rí tí àfilẹ́ta yé sùtẹ́ nìkan bá kẹjọ ń kú fúrù ní tí wọ́n nídìí ni pé kó o túnra rẹ ṣe ṣé n tí mò ń ṣe àbí tó torí ẹ̀ pè mí ní kèfèrí ṣé o lè sọ mí di kèfèrí tí ọba ti lè sọ ọ́ di kèfèrí tó o sì ní pé tó ń ṣe ọ̀tá kòkòrò ní àti súnà máa ṣe lọ tí wọ́n náà bá ti arípọ́ta kòkòrò ní àti súnà ṣùgbọ́n kó sọ ọ́ di kèfèrí sílẹ̀ kìí ṣe pé o fílẹ̀ nítorí ẹ tó pè ọ́ kèfèrí o fílẹ̀ nítorí pé kọ̀ọ̀bá tọ́lọ́ àti kíni mu o tànàbí mu ìtọ́kàwọ́ nìyẹn bẹ̀ẹ́tẹ́nì kan mọ̀ wọ́n wá pè ọ́ ní pé ah sàábé ah àwọn ẹni ọlọ́run àwọn alùsúnà àwọn gẹ́gẹ́ kan rèé sóyè àwọn sáláfù sọ́ọ́lì rèé wọ́n wá pè ọ́ lóko ńláńlá ṣùgbọ́n ó ti di kèfèrí lọ́dọ̀ ọlọ́run wà láàyè tó burú jù lọ pẹ̀lú tó ń ṣe táwọn èèyàn ọmọ sóyè ní ìsìn ìwọ́n mọ̀ pọ̀ lọ́lé baba aláwo tẹ́rì sí di kèfèrí nìyẹn àbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ òun sọ̀rọ̀ méjìlá bẹ́nu àbí bẹ́ẹ̀ kọ́ o ti lọ́sẹ̀ kan tó pọ̀fọ̀ sí tó fi wẹ̀ tó gbà pé ilé ń sọ lẹ́yìn ọlọ́run o ti lóde kan tó ta máa dìgbé ìsọ́ rẹ nìyẹn ètò burú jù nìyẹn àáfàá ní fàlàyé júùsù tẹ̀kfírù mùsùlùmí bí kọ́lé náà fẹ́ ilẹ̀ kọ́ lẹ́tọ̀ kákẹ́sàárẹ̀ ju mùsùlùmí kan káàdùnú kúfúrú kálódì kèfèrí bóyá nítorí ọ̀rọ̀ kan tó sọ àbí iṣẹ́ kan tó ṣe mọ́ lámúyẹ̀dúlà dẹ̀lí ló ń ẹ̀yọ́n aládàáni lódiwọ̀n ìgbà tá a bá ti rẹ́ẹ̀rí kankan nínú ṣẹ̀ríà bóyá nínú kùránì àbí súnà tọ́sọ ní ẹnikẹ́ni o kèfì mọ́ ìjàmọ́ ẹ̀gbọ́n tá a fà ń sọ yìí sẹ́ẹ̀rí tá a fà ń sọ yìí ẹ̀rì bàfà àtọkọ tíra kì í sọmọ nàìjíríà ṣùgbọ́n tá ń sọ yìí ó ṣe déédéé tọ́ ṣẹlẹ̀ nìkẹ́ni o àwùjọ wa lásìkò yìí àmọ́ sà tàbí ká sọ pé jáàlú mọ̀rọ̀ kà kèé ṣègbára tagun àìmọ̀kan tó lágbára ṣùgbọ́n lómiì tó ti lọ ọbẹ̀ náà ni pé ó rò kóhun ní gbarata fún kùránì àti súnà ó rò kóhun lòun ní kùránì àti súnà bí ẹni pé ká sọ kùránì àti súnà òun ọjọ́ òun nìkan lọ́jọ́ ọ̀nà yẹn lọ́rùn ẹ̀dùn gbogbo mùsùlùmí yòókù lọ so ti á rò pé kùránì àti súnà jẹ́ kí n monopolize ẹ̀ èmi ni màá mọ̀ tìyàn bọ́ ní súnà èmi ni màá yọ wọ́n kúrò ní òkè ní súnà màá kẹ́ ju kúfùrù fún wọn ni eléyìí màá ju ṣíríkù fún eléyìí màá ju nìfáàkù fún àǹfààní tá a bá ti rẹ́ẹ̀dì tọ́jẹ́rìí ṣẹ̀ríà kèé ṣe ń táàmù wá ju kúfúrú làwọn mùsùlùmí ṣé ẹ rí káàtì ọ̀rọ̀ à ń sọ pé kúfúrú lèèyàn yẹn kèé ṣiṣẹ́ àwáàmù nas sọ ọgbọ́n kan tí mò ń sọ kèé ṣiṣẹ́ irú èmi tí mò ń sọ̀rọ̀ kèé sọ̀rọ̀ lọ ṣèdá ṣe ìmọ̀ mi ò gbé ọgbọ́n tí mò ń sọ ìmọ̀ mi ò ṣe kí ni ìmọ̀ mi ò gbé orí mi ò gbé kódà àwọn àfáà ńláńlá tó rí wọ́n gbé wọ́n tó máa ṣe kí ni o wọ́n tó máa sọ́ra torí ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam sórítọ́ bí ilé pẹ́ nìkan kèfèrí tí èsì ń ṣe kèfèrí ìkan nínú ẹ̀yin méjèèjì ó di kèfèrí kó tó jẹ́mọ́ ẹ̀já sọ́ra o ló fi jẹ́ pé abẹ́lọ́ gbogbo àwọn ọmọ ìyá wa tájọ́dọ̀ tán sí ọ̀rọ̀ ẹ̀sìn gbọ́yè ọlọ́run tó wa ṣe kó tún àwọn náà ṣe kọ́mọ̀ jẹ́ pé mí inú wọn padà kù sí kèfèrí àwọn òsì bẹ́lọ̀ bẹ́ẹ̀ kọ́lọ́run tó wa ṣe kó tún àwọn náà ṣe tọ́ọ̀bí ilé sọ́ra tóun á kú fún fáwọn èèyàn pàápàá tí mi tó ń ṣe nú wọn wọn wà á kú fún gan fún ordinary mùsùlùmí àwọn olórí ẹ̀sìn nínú àwọn àfáà kan mú súnà wọlé Yorùbá àwọn gbaná ju kúfúrú wọ́n lè ju kúfúrú fẹ́lómi torí pọ́wà ní jàmá súnà kan wọ́n lè ju kúfúrú fẹ́lómi péjọ kan tó kí àfáà kan ọ̀tẹ̀ díẹ̀ wọ́n lè ju kúfúrú fẹ́lómi àwọn onítẹ̀sùbá lọ́wọ́ ẹ̀jọ́ kan wọ́n lè ju kúfúrú fẹ́lómi ẹjọ́ tó ṣe kíní kan ó ìkánú ẹ̀yìn méjèèjì kú fúrù yẹn ọ̀sẹ̀ ní wàhálà ọlọ́mọjà kú sí kéfì ní òsànú wà o afá ní wàlá yelzam min ìtìláàkì hukumul kúfúrì ala qawlin aw fi'lin fùbútù kí ni yìí fi hákìl mọ̀ọ́yìn sẹ́lá ní kò sọ di dandan o pé ìta aṣọ yẹn rinlẹ̀ ní fún ẹni tá a ṣe kí ni o ẹni tá a ṣàdáyan rí ẹ̀ ẹ gbọ́ dáadáa ká sọ pé nìkan kèfèrí ni sóyè nìsín ó kọ tá a pé o kò túmọ̀ sí pé ó ti á di dandan pọ́ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ fún ẹni tá a sọ pé òun ni kèfèrí yẹn àǹfààní ò rí bẹ́ẹ̀ o ilá ìdáta àkọ́kọ́ ti ṣùrùtù wà ń tàfà tìlìmọ̀ wà ní Baba ní pé àyàfi tó bá já sí pé àwọn mọ́jẹ̀mú tó fi lè di kèfèrí pé sí la ṣe ẹ̀rí tó bẹ́ẹ̀ lè pé sí la ní ìsìn kódà kẹ́ ẹ má pè ní kèfèrí lọ́dọ̀ ọlọ́run kí ni o kèfèrí ni ilé já sí nínú àwọn àdíìsì mi ànábíà sálà ó máa ń sàlàyé kó o tó ọ̀rọ̀ kúfúrù kó tó di pé ó du kúfúrú yọ́ dẹ̀ pé kúfúrú bàwá kúfúrú bàwá kèfèrí tó fojú hàn tọ́já sí pé lámáàánà làwù ìlàlùkòfù kò sí túmọ̀ ní ìta àlè fún tẹ́ni ń sọ àbí n tó ṣe ju kéde lọ o ju kúfúrú lọ jẹ́ ṣùgbọ́n ní ìsìn ìwọ lè rò pé nǹkan míì kúfúrú ni tí wọ́n ọmọ ń tọ́ sọ̀rọ̀ à ń diẹ ọba ọ̀sáré ju kúfúrú lù nítorí àìfarabalẹ̀ rẹ kó o fi mọ̀ pé àpò alẹ́ ọ̀rọ̀ kò rí bó o ṣe rò ó jama kéèyàn gbé egun kúfúrú ni àbí èṣe kúfúrú ẹ̀ẹ̀dá mi lóhùn ni kúfúrú ni kéèyàn tẹ̀lé léégún ṣé kúfúrú ni àbí kúfúrú kọ́ ẹ̀ẹ̀dá mi ó pín sí méjì tẹ́gbọ́n tí mo sọ yé dáadáa ẹni tó tẹ̀lé léégún ìkírọ̀rọ̀ bìmí láti hì lẹ́ni tó ń fi rinlẹ̀ pé eégún ṣíṣe ọ̀dà lẹ́ni tó fi ń rinlẹ̀ pé kò sí tó burú nínú kí ni o eégún ṣíṣe pé ìmọ̀lẹ́ ìgbèmí náà kírun lóòótọ́ bẹ̀ta eégún ọ̀rọ̀ tí wọ́n lẹ̀ yorùbá ni o ẹnì kò lé ní amọ̀gbègún agbègún ta ìkú ni eégún ìgàn tó dáa ni sóyè nìsín lójú ọmọ tẹ̀lé wọn ó wà convince pé eégún kò sí nǹkan kan tó burú ń bẹ̀ eléyìí kèfèrí ni ó nídìí kó túbá ṣùgbẹ́ nìkan nìsín ọmọ ọmọ bẹ̀rẹ̀ ó dọ̀ òkú ti mú pẹ̀lú àwọn eléégún ọ̀nà ẹlẹ́ta ni ó sì gbà sọ̀rọ̀ níye ó ti ábé lábọ́ kò sí kó tiẹ̀ tó lè padà wà mọ́kọ́ wá gbẹ́lẹ́ta lọ dé arẹrẹ fẹ́ ń bá mọ́bàdà lọ sí bẹ̀rẹ̀ ọ́sàwà sọ̀kalẹ̀ níbi ìdí aró ọba ń rinṣẹ̀ láti ìdí aró lọ sí kíni o bẹ̀rẹ̀ ọ́sàǹtẹ̀ láàrin eléégún àwọn lọ́wájú òun wà lẹ́yìn bóyá òun sì rè tẹ́lẹ̀ o e ní àbí tíṣà àṣù ọlọ́ra pankẹ́rẹ́ tí ó fi na àwọn ọmọ tó bá di kéde o ọjọ́ mọ́ndé ọba kó pankẹ́rẹ́ bíi mẹ́ta dání òun sì lọ ra ń tiẹ̀ ní sóyé ní ìsìn pé òun fẹ́ kó lọ lẹ́kùn òfin lè rí lò nílé kí wàbí ní sùkú ìlójú ó kó pankẹ́rẹ́ dání ìwọ sì wà lórí ọ̀kadà àbínú mọ́tò lọ́ba ara àfáà náà tọ́ ara rìn sẹ́tẹ̀ láwọn kéde o eléegun ó kó pankẹ́rẹ́ mélòó dání mẹ́ta pẹ̀lú rúpa tó kéde o òkè báyàpọ̀ ti ẹ̀dá rí gẹ́gẹ́ táwọn ọlọ́pàá ń lé ọ̀rọ̀ tó ń yìnbọn àfa àbá tó sáré pẹ̀lú pankẹ́rẹ́ rẹ̀ àsìkò tó sáré ni wọ́n ṣe kí ni o ni wọ́n rí pípọ́dà ó tún sáré tẹ̀lé kí ni o eléégún lọ́ba dé mọ́sálásí inna alhamdulillah nahmadu wa nasta'inu sẹ́ni tá a fẹ́ sọ lónìí ọ̀rọ̀ àwọn máàmù wa ni o wọ́n ti di kèfèrí o àní kírun lẹ́yìn wọn o wàláì ìmáàmù ní kí ló dé ìdájìlá ní ìdí arúsí ìbẹ̀rẹ̀ lónìí tẹ́ẹ̀kẹ́gbà dání tẹ́ẹ̀tẹ́ láwọn eléégún nígbà tó débi ọ̀nà lábọ́gán ẹ tó sáré tẹ̀lé wọn tó yé ní ìsìn ẹ̀mbá ti sáré tẹ̀lé lé mú kèfèrí ìwọ orí pé kú fún òtí ìmọ̀ kí lọ sọ̀rọ̀ á di kéde o intelligence òtí ẹ̀ làwọn àti sọ pé ìdáàtà àkọ́kọ́ ti ṣòro má jẹ̀mú pé sára onítọ̀ wà ń táfà tìlìmọ̀ wà

ìwọ òsì máa ń tọ́lá àánú rẹ̀ lọ́ba nígbà ẹ̀rí ẹ̀rí màmú náà wọ́n tó ń fi àdó wọ́n fi ń pọ̀ fún ìwọ ọ̀wọ́ ń tọ́sẹlẹ̀ bọ́ yóò rí nǹkan kan lójú ọ̀nà yìí lọ́ba ṣe kíni lọ́ba mọ̀ bọ́yá nìkan ló ní kọ́bọ̀ wọn fún ẹnìkan tó wọn ọ̀mà pàdó lọ́wọ́ à ń bẹ̀ tí ò ti ẹ̀mọ̀ pé nǹkan bá náà máa fi ṣe gbogbo àwọn nǹkan mọ̀ wá àwọn nǹkan tó yẹ kó o sì wádìí ẹ̀ àbáwọn nǹkan tó lè kọ́kọ́ mọ̀ jẹ́ kèfèrí gangan ọ̀ sọ̀rọ̀ àǹdẹ̀ ìwọ bá sáré ju kúfúrú àáfàá aláìṣe báyìí olóbi dá sí pé gbogbo ẹni tó bá ṣe ìtìláàkù hukmil kúfúrì tán sọ pé kèfèrí ni gbogbo ẹ̀kọ́ ló di dandan pé kèfèrí ni o àyàfi tí májẹ̀mú yẹn bá ṣe kí ni o tó pé sí la tó sì já sí pé tó le faká sọ pé kò ní kèfèrí ọ̀sẹ̀lẹ̀ á wà ní kèfèrí lóòótọ́ sọ wá rí kè wá ṣiṣẹ́ rẹ iṣẹ́ àwọn àfáà iṣẹ́ kí mo pè torí pé wọ́n lè mú òjò láì náà bó o ṣe lè mú àlàbà nídògbé ṣùgbọ́n àwọn àfáà àwọn ò ti ṣe gbogbo àwọn ìwádìí yẹn wọn ò ti rí ìdájọ́ ilé ń dájú nígbà míì gan àwọn àfa àwọn tó máa sọ́ra fún kúfù mọ́ àyà kéèyàn kẹ́nàká pé ìwọ Samsung kèfèrí ni ọ ìwọ Nokia ó di kèfèrí wọ́n máa ń sọ́ra wọ́n lọ́dọ̀ pé tó tí Nokia bá ṣe báyìí tó ṣe báyìí tó ṣe báyìí ó lè sọ di kèfèrí o ṣùgbọ́n sọ pé Nokia C2 ó di kèfèrí ṣé wọ́n jẹ́ láìsí pé èèyàn tó bá ṣe báyìí mùsùlùmí tó bá ṣe báyìí ó ní kí ni o ṣùgbọ́n wọn dákọ pé ìwọ lágbájá ọmọ lágbájá ó ṣe kí ni o ó di kèfè tí wọn náà bá ti rí torí pé wọ́n fẹ́ kí gbogbo ayé ọjẹ́ ni ọlọ́run ni ṣùgbọ́n ẹ̀tọ́ sáré mẹ́ka kèfè sí ní ìsìn ṣùgbọ́n lè gbẹ̀mí ẹ̀gbẹ̀ sí wọn ọlọ́run ní jẹ́ máa ṣe kèfè rí mi lọ ṣùgbọ́n ẹni tó ń ṣàlàyé pé tó jẹ́ náà ọlọ́run ní ti á kèfè rí o rárá tó lè sọ yẹn bí kèrè òun ni kéyìn ó ṣe báyìí kéèyàn ó ṣe báyìí ẹ ń bá ṣe báyìí ẹjẹ́ aṣọ́ra o gbẹ́ tó bá ń ṣe bẹ́ẹ̀ ni wa ká tú bá o kámọ́ sẹ́yìn pé ọlọ́run lè kẹ́mi ó tọ̀hún ṣe nílé o kó rọ̀ wí á ah, aláìkè fèrè ni tí mo ń ṣe ní ìgbà wọn náà látò ní lọ́dún tó lọ́lé olóògùn kódà èyí tó ṣe fún mi tí n bá ti délé màá lọ dànù màá rìn nálẹ̀ mọ́ ọmọ ẹnìkan nìbàdàn wà láàyè gbogbo ògùn ẹ̀ ó sì kó lọ dànù ẹni tí mò ń ẹni tó ti lọ mọ́kà several times mọ́tò ńlá ló sì ó sì ti kọ́lé gbogbo nǹkan yẹn ló kó dànù tó jẹ́ pé lónìí ní ìsìn torútorú ní ọmọ tìlàwà kìí ṣe ẹlẹ́yà ó kìí ṣe pàáfà láti lẹ́wọ́ lónìí ìbàdá rẹ̀ dáa jẹ lómi ìlọ tó pẹ̀lẹ̀ lálùsùn i'm telling you gbogbo ṣíríkù ló ti á dànù kódà nǹkan tó ṣẹlẹ̀ sí ìjọ kan tó jẹ́ pé pé ah, ìwọ lọ sí mọ́ àwọn tá à ń ṣe wá ní ìgbà tó tó mọ́ ní ti ìbáyìí ìtọ́jẹ́ pé tọ́lá ṣẹlẹ̀ sí èmi gan èmi gan wà disturb ọ ṣẹlẹ̀ sóhun ọlọ́run dẹ̀ lóyún máa nì fún wàláì kéèyàn máa jẹun egun ẹja ó sì yá lọ́rùn gbogbo nǹkan lè ṣe náà lè ṣe egun ẹja ọ̀rọ̀ yọ tójú ti pọ́n tó ti di pé nìkan ẹ sáré dami sọ́fun ẹ ti fùfú bọ̀ ẹ lọ síìtù àáfà kò sàṣeyọrí lóòrán ìbáwọn àti sanwó àsìjó ní táwọn lọ pé tó o bá ti ní sòrò ka Kùránì inú omi o lè ka fátíà o lè ka kùrùsí yìí mú pẹ̀lá nìyàn tọ́lọ́run ọlọ́run ó ní wà láì bẹ́ẹ̀ ni ẹ ṣe sàlàyé fún ẹjọ́ ọlọ́run kẹrù yá tó wọn ka kùrùsí yìí ní orí ọ̀jẹ̀rẹ̀ ẹni tó ń pé gbogbo tẹ́lẹ̀ṣẹ́ náà ojú tó ẹ̀jẹ̀ fẹ́ máa jáde lọ́fọ̀ ọba ka kùrùsí yìí ní bó ti ara mú kùrùsí yìí nù àbá wà láì ní ẹjá bá lọ ní ọlọ́run àpò àtẹ̀wé jẹ́mọ́ ọ̀dá mi lónìí ìmọ̀ọ́nì ló dẹ́mi ẹnu pẹ̀lú aláyè táwọn àfẹ́ẹ̀sìn ṣe fún un tó fi lọ́ọ́ da gbogbo ṣíríkù ẹ̀ àwọn kan tó wá pè padà lọ ní ṣíríkù yẹn ọmọ wá sórí òkè ọmọ wá sí ibi kìnnìkan ibi agbára eh, kìnnìkan eh, ayé òdò gbé bá eh, ẹ̀bá ti ń dolówó lọ àwọn ayé ọmọ ọ̀rọ̀ òun kóhun tó padà tóhun ti èbì òun tóhun ti pọ̀ òun tó ní kó jẹ́ náà jẹ́mọ́ gbogbo alátùbálọ̀ ọ̀dọ́ ọlọ́mọ́sí á kéfèrí fa mọ́jà òun kéfèrí ohun gbogbo tí ó sọ adìgì fèrè ọlọ́mọdé a lè ṣe o lálá ìlà ìlọ́lá alimoyin àáfàá ní ká sọ́ra o àyàfi táwọn ọmọdéẹ̀mú yẹn bá ṣẹlẹ̀ ni ó nítorí pé wà tekfir min akhtoril ahka ká sọ pé nìkan kèfèrí ni ká máa dúkú fúrù fáwọn èèyàn àáfàá ní nínú ìdájọ́ tó léwu ni o ara one of the most dangerous rulings ìdájọ́ tó léwu jù ní ìsìlámù kan náà ní ká máa pèèyàn kèfèrí kọsáré máa pè torí pé ẹni tó ti jẹ́ mùsùlùmí ọkẹ̀ yọ́kù òun ìsìláàmù ọba pè kéfì àáfàá ló léwu fàyẹ́jìbù tàfàbùt àáfàá lọ́dọ̀ ọ̀rọ̀ yẹn ká ṣèwádìí ká fi ìdí ẹ̀ rinlẹ̀ sóyè wàlhádà mintek fírí lè muslim ká dẹ̀ sọ́ra fún ká máa pè mùsùlùmí ní kíni o kèfè yìí ìhun tá a fẹ́ sọ lónìí òun náà nìyẹn abẹ́lọ́ọ̀kú ní ó wúlò fún wa ọ̀rọ̀ kúfùrù òun ni tá a gbéyẹ̀wò lónìí alúkúfúrù pé sí méjì èyí tó lè sọ̀yàn díké ní o kèfèrí àwọn ọ̀rọ̀ míì àbáwọn sẹ́mì tá ń ṣe àwọn ìtọ́jẹ́ pé akba tá a bá ti lè sọrú àwọn ọ̀rọ̀ àbá serú àwọn iṣẹ́ yẹn ọyọ̀yàn kúrò nínú kíni Islam àwọn kan dẹ̀ ń bẹ kọ̀yọ̀yàn kúrò nínú kíni Islam ṣùgbọ́n kásáré wá máa pèèyàn kèfèrí àáfàá ni agbọ́dọ̀ sọ́ra kèfèrí bẹ́ẹ̀ ní Islam ẹ̀ mọ́ ṣe mi séèkì o àwọn èèyàn ń bẹ tọ́jẹ́ pé tí wọ́n ń ṣe kúfùrù ni kéèyàn máa sọ̀rọ̀ òbejì kò rújú kúfúrù kéèyàn máa ṣe òkè ìbàdàn kúfúrù gbogbo OPC à ń ṣe gbẹ́rẹ́ à ń sára wa ládàá à ń ṣe nǹkan nǹkan yẹn kúfúrù àwọn àmàmù pọ̀ mẹ́ta ń ṣe ṣùgbọ́n tí è ṣe kèfèrí mọ́ pé ní kèfèrí fáwọn èèyàn tani ọ̀nà pé ká máa ṣe ọdún eégún kèfèrí ni àfẹ́ tí ẹ̀sẹ̀ ọba ayé ló kù ṣùgbọ́n kásáré wa máa ju àwọn èèyàn kúfúrù báyà nítorí ẹ̀sẹ̀ àbí nítorí àdàdálẹ̀ tó sọ wọn ṣẹlẹ̀ àbí nítorí àṣìṣe kan àbí nǹkan kan táwa rò pé kúfúrú ní ṣùgbọ́n tí èsè kí ni o kúfúrú a gbọ́dọ̀ ṣọ́ra lágbẹ̀rẹ́ ẹ̀sìn ọ̀rẹ́ nìkan tó ń lo àgúnmu ẹ̀sìn pẹ̀lú ayé lálùsùn lẹ́yìn náà tó ń lo àgúnmu àfa aláìmọ̀kan kí ló kí ní jàgbọ́n àwọn ewé nǹkan kẹ̀kọ́ ní tí è bá ṣe pé tán bá fi ṣe bá jẹ́ haramu wọn àfọ́tí sí wọn àfi òkú mbété sí kí ló sọ àgbọ́n di haram alá tí èdè bó sì ń pọ̀fọ̀ sí kíníkan ló kọ́ tán gbé kíníkan níjọ́ ti kíníkan tí ò sí orí kí ló ta kó kéèyàn lo àgbọmọ ètò tó ọwọ́ ẹnìkan ti fi àgbọmọ ó mọ̀ kọ àbó tiẹ̀ lá àgbọmọ gan lọ́ba tó mọ mi gbé ah, àfáì náà ti gbogbo mi torí kó ṣe kí ni o torí kọ́ lágbọmọ a gbọ́dọ̀ ṣọ́ra nínú kákẹ́ máa fún àwọn èèyàn ní kúfúrú àwọn ṣẹ́wò lọ́wọ́ wọnú kúfúrú àwọn ṣẹ́wò ni ọ̀wọ́ àwọn ọ̀rọ̀ wo lọ́wọ́ àwọn ọ̀rọ̀ wo ni ọ̀wọ́ inshallah bóyá padà máa ṣàlàyé ẹ̀ bó ti ẹ̀jà sípò àfa àti sọ́ọ̀pù bẹ́ẹ̀ ẹ̀rí pé wọ́n ara ṣe tíráì ní sọ́márì kíni o àwọn tó yẹ kí mòmìnira gbọ́yé ibi táwọn bọ́ sí táàtù sọ̀rọ̀ lórí ẹjọ́ mẹ́jọ insha Allah òun ni ọ̀rọ̀ àwọn sàbí ànábì Muhammad sallallahu alaihi wasallam kí ni tó yẹ kọjá àkídà alùsùnà nípa àwọn sàbí ẹ bá fẹ́ jẹ́ mùmí ní òdodo kí ló yẹ kó gbóyé nípa àwọn sàbí ibẹ̀ làáfà àti gbé as-sahabatul kiram kulluhum àdó sóyè wàhùn afdalu hadhihi al-umma wà ṣàhádàtò láwùlè iman asùn ṣẹ̀ríyù màálù mínà dín ìgbèrú wọn ibi ọ̀nà àfà àti bébí ọ̀rọ̀ àwọn sàbẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ kí fúrù yẹn torí pọ̀ pàtàkì inṣàlá padà sàwọn àlàyé kan lórí ẹ̀ àwọn iṣẹ́ wo la lè ṣe tó lè sọ wá di kèfèrí á sọ díẹ̀ bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ wo la lè sọ tó lè sọ wá di kèfèrí á sọ díẹ̀ bẹ́ẹ̀ á fi lè máa sọ irú ọ̀rọ̀ tá a máa sọ á lè máa sọ irú iṣẹ́ tá a ṣe torí tá à ń ṣàlàyé fúnra wa yìí ẹlòmíì ń ó sì nífẹ̀ẹ́ ọlọ́run ṣùgbọ́n kò gbọ́rọ̀ yìí máa ń yìí kò gbọ́rọ̀ àkìdá yìí àìgbọ́ yìí ó wá jẹ́ káwọn èèyàn máa kírun kan tó máa ṣe ń jẹ́ káwọn èèyàn máa kírun kan tó máa ṣe ń jẹ́ káwọn èèyàn máa kírun kan tó máa ṣe bídà ń jẹ́ káwọn èèyàn máa má jẹ́ àgbó oòrùn náà débi páàtì ẹ̀wọ̀ bí ọlọ́run sí wá lọ́wọ́ àlìjánà ọlọ́lá ọlọ́wọ́lá quwwata illa billahi al-aliyyil azim subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant